à ń sọ̀rọ̀ nípa stroke tí Yorùbá mọ̀ sí àìsàn rọlápá rọlẹ́sẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wò mí ni tàbí ẹ wà nínú ipa àìsàn yẹn Ọlọ́run Olódùmarè á fún yín lálàáfíà tẹ́yin ò bá tí ì wọnú ẹ̀ àìsàn ibi kò ní wọnú ayé yín láṣẹ Ọlọ́run Olódùmarè àtẹ̀mí àtẹ̀yin o ire la máa fi lo ayé wa ẹ jẹ́ ká padà sọ́dọ̀ pt awẹ́ olùṣẹ̀san láti máa bá a bọ̀ bí a ṣe ń bá a bọ̀ tó rẹ́ni tó bá a lọ òun ló bá a kú ẹ kú atótónu sa ọ látàárọ̀ ẹ kú kalẹ̀ ẹ jẹ́ ká wò báyìí wípé a ti mọ nǹkan tó fa stroke a dẹ̀ ti mọ stroke gangan fún rẹ̀ àwọn àpẹẹrẹ wo la lè rí tàbí tó lè farahàn lára ènìyàn téèyàn máa fi mọ̀ pé ah ó dàbí pé stroke ló fẹ́ wọlé yìí o tàbí kéèyàn yẹn sọ fún èèyàn ẹjọ irú àwọn oríṣiríṣi àpẹẹrẹ wo lèèyàn lè rí tó máa fi mọ̀ pé stroke fẹ́ wọlé sí wọn lára. ẹ ṣe olóòtú a máa wo ìyẹn náà ní ọ̀nà méjì èèkan wà tó yẹ pé bíi test táwa gangan lè ṣe fúnra wa nílé láti mọ̀ ìkejì ni eléyìí tó yẹ pé èèyàn kàn lè sáré wò kó mọ̀ bóyá ẹni fẹ́ ní stroke àbí kì ṣe stroke ni alákọ̀ọ́kọ́ ni pé a máa rí mọ̀ pé tí èèyàn yẹn tí stroke yẹn bá fẹ́ wọlé ẹni yẹn máa complain pé ó dàbẹ̀ ni pé bíi ní apá kan ara òun ká sọ wípé apá ọ̀tún bíi ẹsẹ̀ ọ̀tún àtọwọ́ ọ̀tún àti nígbà mìíràn ibi face níbi ojú bíi eléyìí kì í ṣe ẹyin ojú o ibi face bíi eléyìí nídàjì ojú bíi eléyìí àti ọwọ́ àti ẹsẹ̀ ni kíní ẹ̀ máa kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ni pé ó mú ọ̀nà mìíràn tá a tún máa mọ̀ ni pé ẹni ẹ kò ní lè sọ̀rọ̀ dáadáa nígbà mìíràn àwọn ẹ̀ máa lọ nígbà mìíràn ojú ojú ẹ̀ ó máa ó máa ẹnu ẹ̀ máa wọ́ sí ẹ̀gbẹ́ kan ó máa wọ́ sí ẹ̀gbẹ́ kan ìgbà mìíràn ó máa ń burú jáì tó yẹ pé ó máa máa da tọ́ lẹ́nu bí ẹni pé tó bá sọ pé kò ń fi toothbrush àbí kò ń fi fọ ẹnu itọ́ máa máa dà lẹ́nu ẹ̀ tàbí kò tẹ̀ fẹ́ jẹ nǹkan gbogbo nǹkan tó bá ń jẹ gbogbo ẹnu ni gbogbo oúnjẹ yẹn ti máa máa dà sílẹ̀ ọ̀nà mìíràn ni pé ó máa complain wípé ohun tẹ́ mọ̀ bí ara gan náà bí ara náà ṣe rí ìgbà mìíràn tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ pe bí bí nìsín á pe bá bèbè kò ní lè pronounce ẹ̀ ìgbà míì gan àti wá swallow oúnjẹ ó máa di wàhálà so gbogbo àwọn signs yìí la máa kọ́kọ́ ti rí tá a bá ti lè rí it's a medical emergency nǹkan tó yẹ ká ṣe nígbà yẹn ni pé ó yá hospital ya ṣùgbọ́n èèyàn tún lè wá sáré ṣe test kan fúnra rẹ̀ nílé láti mọ̀ wípé gbogbo kínní yìí ó positive ó jẹ́ òótọ́ sí àrùn stroke yìí a máa ń pè ní fast f já sí fi a a já sí a eh, s já sí já sí c eh, t já sí t so fast yẹn f f yẹn ó stand ó dúró fún ojú face nígbà mìíràn a máa rí mọ̀ pé tí stroke yẹn bá ti fẹ́ wọlé ojú yẹn ó máa ó máa dàbí ẹni pé ẹyin ojú náà ń padé then ẹnu máa wọ́ sẹ̀gbẹ́ kan ẹnu yẹn máa wọ́ sẹ̀gbẹ́ kan ìyẹn ni face ìkejì ni a tó jẹ́ pé a máa sọ fúnrú ẹni yẹn pé kó gbé ọwọ́ yẹn sókè fúnra rẹ̀ tó bá ti lè gbé ọwọ́ yẹn sókè dáadáa déédéé níbẹ̀ tí ò bá ti lè gbé sókè ìyẹn já sí pé àrùn stroke yẹn ti ń wọlé àwọn sọ pé kó gbé àdàbà á sọ pé nínú kó má lè gbé ọ̀ kó sọ wípé ọwọ́ yẹn ó wúwo fún òun láti gbé ìkẹta òun ni s speech speech pé kò ní lè sọ̀rọ̀ tí wọ́n bá ní pé kó pe bàbá apapa bá eh, kó pe oúnjẹ kí ló ṣe kò ní lè coordinate ẹ̀ dáadáa ìyẹn ni ìkẹta ni tí ìyẹn já sí pé kíá time kíá kí ẹni ẹ tètè gbéra kó ṣe nǹkan kan lè lórí kó tètè máa lọ sí ah! hospital nǹkan tó ń pè ní medical emergency. àwọn ohun tó yẹ ká ṣe ni ká tẹ̀sí wò lára ara wa fúnra ara wa ká tiẹ̀ lè mọ̀ bóyá lóòótọ́ ni wọ́n ní fast ni o wọ́n ti bá wa yànnà náà ẹ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká wá lọ sí ibi báyìí eh, pt àwẹ̀ olùṣẹ̀san ẹ jẹ́ ká wòye pé nígbà tó tiẹ̀ a ti wá rí gbogbo fast láti test fast náà dẹ̀ ó sọ fún wa pé nǹkan báyìí náà ló ń ṣẹlẹ̀ kí ni ká ṣe medical emergency hospital kíákíá hospital ya torí research tẹ̀tù ti fi yé wa wípé bí tí ẹ̀jọ̀ bá lọ sí inú ọpọlọ láàárín ìṣẹ́jú mẹ́rin that part of the brain will start dying hmm. that is pé tí ẹ̀jẹ̀ ò bá lọ sínú ọpọlọ yẹn láàárín ìṣẹ́jú mẹ́rin ẹ̀ ẹ̀ ọpọlọ tí ẹ̀jẹ̀ ò débẹ̀ yẹn ó máa máa bẹ̀rẹ̀ sí ní kú lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so láti má jẹ́ kí irú yẹn kó ṣẹlẹ̀ púpọ̀ jù téèyàn bá tètè lọ sí hospital wọ́n á mọ nǹkan tán máa ṣe lóòtítọ́ wọ́n máa ní pé kí irú èèyàn báyẹn kó lọ ṣe bíi test test kó lọ ṣe CT of the brain tó bá dẹ̀ lọ ṣe CT of the brain wọ́n á wá rí mi pé irú èwo gangan ni stroke tẹni yìí ní ṣé eléyìí tó jẹ́ wípé bíi òdídírì àbí nǹkan kan ó dí ọ̀pá tó gbé ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ ni àbí ọpọlọ yẹn ọ̀pá tó gbé ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ ó fọ́ ó bẹ́ so èwo níbẹ̀ nítorí pé dókítà tán máa fún wọn lóògùn ó ní bọ́n ṣe máa manage ẹ̀ bọ́n ṣe máa manage méjèèjì ó yàtọ̀ síra wọn irú eléyìí tó yẹ pé nǹkan kan di ni wọ́n máa fún ní oògùn wípé kí nǹkan tó di yẹn kó lè túká kó lè kúrò so that ẹ̀jẹ̀ máa tètè rush lọ then eléyìí tó yẹ pé ẹ̀jẹ̀ fọ́nká bẹ̀ ni nǹkan tó máa máa gbìyànjú àti ṣe ni pé kó máa control ìfúnpá tó dàbẹ̀ ni kó jẹ́ kí pressure tó jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn kó fọ́ ó máa máa control rẹ̀ so that ọ̀nà méjèèjì so kì í ṣe nǹkan tó yẹ pé wọ́n kàn lè gbé dé hospital kéèyàn kan bẹ̀rẹ̀ sí ní lu oògùn tó wù ú mm. èèyàn gbúdọ̀ sure èwo ló ń ṣẹlẹ̀ which one is occurring which type of stroke is occurring. ó dáa náà ṣé ẹ ṣe ẹ̀kọ́ àtúntò látàárọ̀ dókítà ah, pt awẹ́ olúṣẹ̀sán ẹ ṣé gbogbo hospital làwa lè lọ nítorí pé nsìn bó bá ṣe wọn lè sáré gbé lọ sí hospital kan lẹ́kùn lélẹ̀ pé káwọn lọ síbẹ̀ ìbọn hospital náà lè ṣàní ká máa lọ ṣé gbogbo hospital ní gbogbo àwọn tí àìsàn rọ lápárọ lẹ́sẹ̀ bá ń ṣe ṣé gbogbo hospital náà náà lè lọ àbó ní àwọn ilé ìwòsàn kan tó yẹ pé àwọn nǹkan tó kọ́ṣẹ́ mọṣẹ́ lórí ẹ̀ nìkan nìyẹn. nǹkan tí mo lè sọ níbi bíbá ni pé ìjọba wa náà a ọ a máa pè wọ́n níjà nírú àsìkò yìí because nítorí pé research náà ti sọ wípé tí láàrin wákàtí mẹ́rin àtààbọ̀ hmm. tí ẹrú ẹni tó ní stroke or tí stroke yẹn tó ń ṣẹlẹ̀ lọ tí kò bá tètè rí ìtọ́jú tó jágara tó péye hmm. ó ṣeé ṣe pé ó lè end ó lè di pé ó máa ní permanent disability ọ̀ hmm. nígbà mìíràn pé pé ìbẹ̀lẹ̀ yẹn máa gbàjá ọlọ́run nípè ìdí tí mo sọ pé a máa pe ìjọba wa níjà náà ni pé irú síìtì mo kọ́kọ́ sọ wípé irú wọn máa ní láti ṣe síìtì of the brain tán bá need láti ṣe CT of the brain irú ibi téèyàn wà nísìnyí kó ẹ pé ibi tó máa lọ ó jìn kókó tó wọ traffic kó tó di pé dókítà gan náà mọ èwo gan ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ tí kì í bá ṣe dókítà tó ti ní experience pé ó ṣeé ṣe kó ẹ pé eléyìí ló ń ṣẹlẹ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ tó bá sọ pé òun kàn fẹ́ ní àmì ìdánilójú kó tó di pé ó gbedé bẹ́ẹ̀ ó ń gbé padà wọ́n bẹ̀rẹ̀ ògùn hmm. wákàtí mẹ́rin àtààbọ̀ tá à ń sọ yìí ó ti kọjá. Hmm. so mi ní sọ wípé gbogbo hospital ló lè ṣe so torí pé kì í ṣe gbogbo hospital ló nílò CT uh, CT scan so kì í ṣe gbogbo hospital ló lè ṣe. ẹ bá máa wọ wípé kí ló ṣẹlẹ̀ tí Fóyèkẹ́ Ináolájí gbé pt awẹ́ Olúṣẹ̀san wá lónìí nípa ọ̀rọ̀ stroke àìrọ̀ lápárọ̀ lẹ́sẹ̀ ohun tí mo gbá research fún ni pé àìsàn yìí pọ̀ jù lóde òní gan-an ló ó pọ̀ rẹpẹtẹ ìdí ni tí mo ṣe yànnà náà yìí pé ah ó yẹ kí a tún sọ nípa ọ̀rọ̀ yìí lónìí kí àwọn aráalé kan lè bá wa kọ́ ẹ̀kọ́ sí ẹ jọ ṣé àìsàn yìí máa ń pààyàn. Ah, ó máa ń pààyàn ó máa ń pààyàn ìpàápàá jùlọ eléyìí tó máa ń pààyàn mo ti sọ síwájú sí pé oríṣìí méjì ló wà ischemic eléyìí tó yẹ pé ó máa dí nǹkan kan máa ọ̀rá máa dí ẹ̀jẹ̀ tó ń lọ sínú ọpọlọ àti ìkejì pé ẹ̀jẹ̀ máa fọ́n sínú ọpọlọ eléyìí tó ń fọ́n ẹ̀jẹ̀ sínú ọpọlọ yẹn ìyẹn ló máa ń tètè pààyàn jù hmm. ìyẹn ló máa ń tètè pààyàn jù toró máa ń ṣòro láti control wọ́n máa ṣe ń gbìyànjú pé kí ẹ̀jẹ̀ kó máa kí ìfúnpá yẹn kó máa wá sílẹ̀ ẹ̀jẹ̀ yẹn ti fọ́nká lọ sí ọ̀pọ̀lọpọ̀ ibi and síwájú sí research dẹ̀ sọ fún wa wípé as at two thousand and sixteen wípé yearly ní gbogbo world health organization who world health organization jẹ́ ká mọ̀ wípé ní two thousand and sixteen one hundred and one fifteen million people ló ní stroke ọ̀dọ́ hmm. ní orílẹ̀-èdè wa ó máa difficult fún wa láti lè take statistics yẹn because gbogbo àwọn tán bá nígbà míì wọ́n á sọ pé eh, kán má gbé wọn lọ sí hospital wọ́n á sọ pé nǹkan tán máa tọ́jú nílé ni so a lè get statistics yẹn but research yẹn sọ pé fifteen million people ló máa ní stroke globally as at two thousand and sixteen ẹ mo wá fẹ́ ká fojú inú wò wípé a sọ wípé ní orílẹ̀-èdè wa Nàìjíríà wípé we are about one fifty million or one hundred and eighty million ẹ jẹ́ ká tẹ̀sọ́ wípé àwọ̀ one eighty million pé one fifty million ni wá now gbogbo orílẹ̀-èdè wa one fifty million tí fifteen million bá lè ní stroke lọ́dọọdún that means pé ìdá eh, mẹ́wàá nínú gbogbo àwa tá a wà ní eh, nàìjíríà yìí lọ ní stroke lọ́dọọdún ní gbogbo àgbáyé which is just too much which is just too much. tàbá wá wòye pé ah, kí wá ń fà á rí i pé anxieties àwọn e-, ìkólọ́kàn ìkóláyà àbá ah, àwọn ṣe fẹ́ ṣe é ìrònú lóríṣiríṣi ohun fà á àti nǹkan tá à ń jẹ sínú ara wa bẹ́ẹ̀ ni pàápàá jùlọ àwọn èèyàn ọkùnrin àwọn ọkùnrin tó yẹ pé aláìkíkí oúnjẹ wa kó máa dùn yàtọ̀ tí ìyàwó wa tí kò bá ṣe ọbẹ̀ tí kò bá tí fi tí a bá rí mọ̀ pé iyọ̀ yẹn ò tó a hmm. máa sọ pé màmá alágbájá lọ bu iyọ̀ sí wa a tún fi iyọ̀ sí i ẹ ṣeun dókítà àròjọ mú ṣoṣo lókun rárá ẹ rí ẹ jẹ́ ká jọ iyọ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì ẹ jẹ́ ká ra jẹ nítorí pé ó ń fa ó ń jẹ́ kí ìfúnpá kó máa lọ sókè ó dẹ̀ tún lè fa stroke sínú ayé wa ojúmọ́ rèlè tó ẹjọ ẹ jẹ́ ká sáré dókè lọ́hùnún torí pé àárẹ ọjọ́ mú ṣoṣo lókun ń padà bọ̀ níbẹ̀lẹ̀ tí wàá fẹ́ mọ dókítà mi bíi ah, ti awẹ́ olùṣẹ̀san dáadáa à ń bọ̀.